ètò yín ètò wa ojúmọ́ ire ó ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ṣògorẹ̀níkejì àpòstù orí tẹlifíṣàn Orísun ẹ wo nígbà tí bá máa padà yọ sí yín láìpẹ́ ẹ máa rí pope wọ́n ti fi mí jẹ oyè pope bí kan hmm, pope orí tẹlifíṣàn Orísun oníkálukú ló ní pope tiẹ̀ o ṣùgbọ́n ṣé ẹ ti rí ibi tí èèyàn ò lọ sí Mẹ́kà tó sì ń pè lálàjì ẹ rí ibi tí wọ́n ti ń pe Ṣògorẹ̀níkejì JP máa wà lórí máa dé wọ́n ti fún wọ́n ti fún mi lóyè gap láyé tí lọ sí Jerusalem ẹ nígbà tí n bá lọ tí n bá wá máa padà dé nígbà míì ẹ rí mi nínú aṣọ ìgbówà jp ẹ má ti jẹ ń ja yín sí ẹ ẹ mọ mi lórílẹ̀ láti Jerusalem wọ́n tún foyè ránṣẹ́ sí mi ìjì Máyọ̀wá ó mà foyè ránṣẹ́ sí mi <laughs> ṣògo ó ní senior apostle Ṣògorẹ́nìkejì of Orísun jp mo ní p ẹyọ kan yẹn ó kéré mo wá bẹ̀ wọ́n pé kí wọ́n jọ presentable presenter ni mí oh, kàn jẹ́ kí p yẹn kó ṣe kó pé méjì ló ṣe jẹ́ Ṣògorẹ́nìkejì JPP mm. ẹ wo ẹ fọkàn balẹ̀ mo ń bọ̀ ìjọ tẹ bá rí mi mo wá lè humble ju báyìí lọ má kàn ṣe ọlọ́run mi kó súre fún yín ọlọ́run mi kó wá pẹ̀lú yín bàtà òwòjì máa wà báyìí bá ní ẹ má fọwọ́ kàn mí nítorí pé ara yín kò mọ́ èèyàn mímọ́ ni èmi lágbára Olódùmarè ayé wa ò ní bàjẹ́ à ń sọ nípa olùtùnú hmm. mo sì ṣe alábàápàdé nínú àwọn ìrìn àjò yín àti àwọn nǹkan tẹ̀tẹ̀ ti ṣe síta torí pé nígbà tí mo mú àkọ́rí yìí tí mo sì rí Jésù gẹ́gẹ́ bí olùtùnú ni mo ṣe wá wò wípé ah bí ẹyẹ bá ṣe rìn láṣẹ sọ̀kù ẹ̀ ẹ jẹ́ ń pè Jímáyọ̀ wá ẹni tó tiẹ̀ sọ pé òun mọ̀ dáadáa nípa olùtùnú kí ló mú yín tí ẹ fi ronú jinlẹ̀ wípé olùtùnú yìí ni mo fẹ́ lò nínú àwọn àwo orin mi kan àti wípé kí lolùtùnú túmọ̀ sí lọ́dọ̀ tìyín gan. Ah, ẹ ṣe gan olóòtú fún àǹfààní yìí láti ṣàlàyé àti yànnàná hmm. nípa rẹ́kọ̀dù yìí hmm. olùtùnú olùtùnú olùtùnú ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ tó jáde ní ìgbà ẹ rí i pé ọjọ́ ta ṣe ìkójáde késẹ́tì hmm. ó jẹ́ àyájọ́ ọjọ́ tí Jésù wípé ẹ pàdé mi ní Gálílì hmm. ó wá padà ní ìgbà tó ń lọ ó ní èmi máa lọ o ṣùgbọ́n èmi ò ní fi yín sílẹ̀ èmi á rán olùtùnú padà sí yín tí ṣe ẹ̀mí mímọ́ tí ṣe ẹ̀mí mímọ́ ní àkórí ẹ̀ gangan ní àkójọpọ̀ ẹ̀ olùtùnú ẹ̀mí mímọ́ ni olùtùnú tó wá ń fún wa ní ìfọ̀kànbalẹ̀ lẹ́yìn ìgbà tí a bá ti la ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan kọjá hmm. olùtùnú la nílò láti gbé wa padà sí ipò tó yẹ ká wà tí Ọlọ́run fẹ́ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà torí iṣẹ́ wa torí ìṣe wa torí àwọn ọ̀nà wa tí a ti gbà a ti yà kúrò nínú ìfẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ṣùgbọ́n láti dá wa padà pẹ̀lú Ọlọ́run láti wà láàárín wa Jésù Ọlọ́run láti dá wa padà ẹ̀mí mímọ́ ni Ọlọ́run Jésù rán padà wá fún wa gẹ́gẹ́ bí ìkẹta in that eh, tier nínú nínú eh, kí la máa ń pe kí la lè pe àwọn fọ́nrán yẹn hmm. so ẹ̀mí mímọ́ yẹn ló ń ṣiṣẹ́ olùtùnú hmm. èèyàn ò dẹ̀ lè gbádùn ìtùnú láì ṣe wípé ó la nǹkan kan kọjá. ìyẹn túmọ̀ sí pé ẹni tó bá nírò bínújẹ́ ni wọ́n ń tù nínú. bẹ́ẹ̀ ni sà hmm. bí èèyàn ò bá la ìwọ̀n ìbànújẹ́ kan kọjá bí èèyàn ò bá bí orin yẹn pé bí ìjì ayé mi ṣe pọ̀ tó bí a ò bá jẹ àsálà a ò lè mọyì adùn oyin hmm. bẹ́ẹ̀ ni torí ẹ̀ mo sọ nínú orin ẹ̀mí oníyẹn ẹni bá ń jà sálà kó má ì mumi ẹni tó máa ń jẹ wúro kó ṣáà máa rọ́jú hmm. torí bẹ́ẹ̀ ni torí tó bá tó àkókò kan bí a bá la àwọn ìpele kan kọjá nínú ayé a nílò ẹni tó lè fún wa ní ìfọ̀kànbalẹ̀ ẹ má jẹ́ ká dà papọ̀ pátápátá ènìyàn kò lè fún ni ìtùnú hmm. ọkọ ẹ kò lè fún ẹ ní ìtùnú aya ẹ kò lè fún ẹ ọmọ ẹ kò lè fún ẹ kì í ṣọ̀gá ẹ kì í ṣọ̀rẹ́ kì í tí ẹ ṣe gbogbo àwọn ènìyàn tó súnmọ́ ẹ pàápàá bí ò ṣe ọlọ́run alààyè nìkan ló lè fún yàn ní ìtùnú. ẹ wàá rí mú bọ ẹ má sọ pé mi ò jẹ́ kẹ́ sọ̀rọ̀ mọ́ ẹ̀yin sì máa tẹ̀síwájú ṣùgbọ́n nínú nǹkan tó fọ́nrán tara wò kọjá ẹ̀ ẹ̀ ráwọn èèyàn tí wọ́n sọ pé ìyàwó mi ni olùtùnú mi ọmọ mi lolùtùnú mi ẹlòmíì tẹ̀ sọ pé ah girlfriend òun lólùtúnú òun ó yẹ tẹ̀síwájú torí mo rí pa àjọ wò náà ni. ohun tí mo rí ni pé òye àwọn ènìyàn wa kò tí ì gbé eh, púpọ̀ eh. èrèjìrè tí a fi ní orí ọ̀fẹ́ láti sọ pé ká tún ṣàlàyé ẹ̀ síwájú díẹ̀ sí hmm. kò sí bá a ṣe lè dá ogún ẹ̀ tó kò sí bá a ṣe lè ṣe bíbélì wípé ègbé ni fún ẹni náà tó fi Ọlọ́run ṣe ìgbẹ́kẹ̀lé kò sí bó ṣe bẹ́ẹ̀ ṣe tó máa dé kan hmm. torí pé Ọlọ́run ò ní padà gbé ipò ẹ̀ fún ènìyàn hmm. Ọlọ́run ò ní jẹ́ kí ènìyàn kó gba ipò tòun tó tá a bá fẹ́ ìtùnú gan kò yàtọ̀ sí láti rí láti ọ̀dọ̀ ọlọ́run nìkan ó lè lo èèyàn fún ẹ o ìrànlọ́wọ́ làwọn èèyàn wá ṣe ṣùgbọ́n ẹni tó lè tún ni nínú gangan ojú ọlọ́run lọ. ẹ ṣe nínú àwọn ìrìn àjò tẹ́yìn gangan ti ń bọ̀ nínú ayé yìí ṣé tẹ̀lé rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tó fẹ́ gbomi lójú tàbí tó gbomi lójú yín ṣùgbọ́n nígbà tí olùtùnú dé ẹ̀rín dé. ní two thousand and eh, eight mo tí mo ń padà bọ̀ láti ibi tí mo ti eh, two thousand and seven ni mo lọ serve ní Kaduna ìgbà tí màá ṣe eh, àkọ́bí mi ń gbà yẹn very very young girl hmm. pẹ̀lú gbẹ̀wẹ́ kí la fẹ́ ṣe fọ́lọ́m apàdánù ẹ̀ hmm. ó dùn mí ó dùn mí gan gbogbo ó ó ó dàbí ẹni pé ayé ti fẹ́ parẹ́ torí mi ò tiẹ̀ eh, mo níwọ̀nba tèmi mo wò pé ah mi ṣáà ṣe jẹ́ olóòótọ́ díẹ̀ ṣùgbọ́n nígbà tó tó àkókò tí olùtùnú dé ọlọ́run mọ̀ọ́mọ̀ tún pa wá lẹ́rìn ayọ̀ padà. Hmm. Hmm. Hmm. so òun ni mo ṣe ń sọ fún àwọn èèyàn ọlọ́run wa ń bá mi sọ̀rọ̀ nígbà yẹn pé kí n ṣe àfarabalẹ̀ wípé bóun bá tẹ́lẹ̀ bá lọ òun máa mú nǹkan míì padà wá ala ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn yẹn a tún ṣe àìbìtà túrẹ́ǹtì àwọn olè wá ìfà gbogbo certificate mi wọ́n tiẹ̀ tún jí lọ. Ah mo tún wà wò pé kí ni mo tiẹ̀ ṣe gan kí lè ṣe mi gan tó pọ̀ tó yìí hmm. ṣùgbọ́n lẹ́yìn gbogbo ẹ̀ a lọ síwájú a padà dé ìpele kan tó jẹ́ pé ayọ̀ náà ló papà jọ ah, sí. bó ti wo kò rún kò mú tó ẹ̀yin ò lè kọrin sí kéèpé mi ẹ kàn sọmọ dùn yóò wá bó ti wo káyé wà láyọ̀ yóò làkò kó ẹkún bàbá gbàdúrà gbàdúrà wa ọba olóore gẹ́gẹ́ bí àwa ti ń ké pé ọ́ máa ṣe jẹ́ káwa ọmọ rẹ̀ ráhùn láyé látúbọ̀ tán ayé wa. Ah! Ah! olùtùnú ni nítòótọ́ nítorí wípé nírú àkókò báyìí àwọn nǹkan máa ń nira ṣùgbọ́n lásìkò tí olùtùnú bá dé ohun gbogbo arọ ni lọ́rùn ẹ ṣe púpọ̀ fún àǹfààní àwọn ènìyàn tí wọ́n wá ń larú nǹkan báyìí kọjá lọ́wọ́ nínú nínú orin yín mo fẹ́ kí ẹ jẹ́ kí olùtúní yẹn hàn láti gbà wọ́n nímọ̀ràn mm. wípé kí wọ́n dúró nínú ọlọ́run kí wọ́n má mìkan ká máa fi yẹn ṣe lọ láàárọ̀ yìí. bí nǹkan sọ nínú ẹ ó ní pé bàbá mi àtọlọ́run mi tètè dìde fún ìrànlọ́wọ́ mi mo gbójú sókè hmm. fún ìrànlọ́wọ́ rẹ kó má ṣe pẹ́ títí dá mi lóhùn ayọ̀ mi hmm. bẹ̀kún pẹ́ dálẹ́ kan ayọ̀ ń bọ̀ lówùúrọ̀. Hmm mo ń wojú rẹ bàbá pa mí lẹ́rìn ayọ̀ o kí n kò káwọn ènìyàn kó mọ̀ kò sí bá a ṣe rìnrìn àjò nínú ayé yìí tó hmm. ilé ayé tàbí ẹ̀mí tàbí ènìyàn tí ò bá ti ní Jésù nínú ẹ̀ kò sí bí ìtùnú ṣe lè dé now ìyàtọ̀ wà nínú ẹ má bínú sí mi a nǹkan kan ní morals àti Jésù ọ̀pọ̀lọpọ̀ lórí pẹpẹ ti yí padà ti pa wọ́n ti wọ́n ti rò pé nǹkan kan náà ni hmm. wípé àwọn morals àwọn nǹkan tó jẹ́ pé ó jẹ́ ohun àmúyẹ gangan fún ìgbé ayé àti Jésù wọ́n yàtọ̀ síra pé ní tí ò bá ní Jésù kò sí bí ìtùnú ṣe lè wá kò sí bí ó ṣe lè rí ìtùnú ìtùnú yẹn mo ní ẹ̀kọ́ kan tí mo ń kọ ìwé lórí ẹ̀ ó wí pé ayọ̀ ọkàn ṣẹ́ni tí ò bá ti sí ayọ̀ yẹn láti inú ọkàn wá kò sí bá a ṣe fẹ́ ṣe kò dẹ̀ sí bá a ṣe fẹ́ ní ayọ̀ ọkàn hmm. láì ṣe wípé a ní Jésù nínú hmm. ayé wa láti mo sọ fáwọn èèyàn púpọ̀ wípé kò sẹ́ni tó mọ̀ mí ọbẹ̀ rí Abbas whatever kò sẹ́ni tó mọ̀ ṣùgbọ́n ìgbà tí jésù dénú ayé mi làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní hmm, mọ̀ mi tó láì ní jésù kò lè sí ìtùnú nínú ayé. ẹ ṣe púpọ̀ àlejò wa a dúpẹ́ púpọ̀ wípé mo tilẹ̀ pè yín ẹ ti jẹ́ wa nítorí pé á bí mo ṣe wò wípé à àkórè tòní olùtùnú ni mo máa ti kọjá lórí social media mo máa sì bá arákùnrin kan pàdé tí wọ́n ń pè ní ọba èrè tí mo sì lórí ọ̀fẹ́ láti tún alábàápàdé níbi àjọyọ̀ láìpẹ́ yìí ni mo ṣe sọ pé ẹ̀yin náà ló tọ́ láti wá lórúkọ jésù ilé ológo tí àjọ ń lé kò ní bọ́ lọ́wọ́ wa fún àǹfààní àwọn ènìyàn tí wọ́n fẹ́ kàn sí yín lórí àwọn social media gbogbo torí ibẹ̀ lèmi ti rí yín hmm. mo dẹ̀ rí pé ẹ ní àwọn tó ń tẹ̀lé yín ẹ jọ ẹ bá mi dárúkọ ẹ fún àwọn ènìyàn. lórí facebook orúkọ mi náà ni abbas ijimayewa at yahoo dot com hmm, hmm. abbas ijimayewa abass ijimayewa iji mayewa at yahoo dot com. ọkùnrin email yín ni at yahoo dot com yẹn but lórí facebook Abbas Ijimayowa lórí Instagram kọ. Uh, Abbas Ijimayowa náà ni mo lò. Abbas Ijimayowa. mo wá lò lórí Twitter mo rí ọbẹ̀rí underscore Jidara. ok ìyẹn lórí Twitter nìyẹn. fún àǹfààní gbogbo ẹ̀yin tí ó wà nínú ilé tí ẹ bá ní ohun kan tàbí méjì tí ẹ fẹ́ béèrè lọ́wọ́ àlejò mi ẹ ò ẹ lè pe Ṣògorẹ́nìkejì a máa jọ sọ̀rọ̀ má sì sọ bí ẹ ṣe máa tún tẹ̀lé wọn bí ẹ ò bá ti rí àwọn social media wọn tí ẹ bá rí kọ sílẹ̀ mo rò pé ẹ̀yin náà ti rí bó ṣe lọ lọ́lọ́kan ìjọ̀kan àti gbogbo bẹ̀ ṣe lọ tí gbogbo nǹkan sì dùn tí gbọ̀ngbọ̀n kan sí i adúpẹ́ púpọ̀ lọ gbogbo ẹ̀yin ara ilé tí ẹ farabalẹ̀ bá wa wo ètò ojúmọ́ ire pẹ̀lú ṣògo rẹ̀ nìkejì ọmọ yín lówùúrọ̀ yìí bákan náà ni mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo àwọn tí àjọ kọ́wọ́pọ̀ tí àjọ ṣiṣẹ́ tààrọ̀ yìí àríyíbé Emmanuel oní ayàwòrán wa láàárọ̀ yìí nígbà tí ọ̀gá mi Bísí Olúkòsì àwọn ni wọ́n wà nínú ilé tí wọ́n ń sun síta tí wọ́n ń sun sókè tán sun sínú ilẹ̀ kò sí nǹkan mi ò tẹ bá rọ́gà mi ń sìn wọ́n ti sanra wọ́n ṣẹ̀ṣẹ̀ gbéyàwó ni ká máa fi léè máa fi kí wọn wípé wọn kú oríire. ayédè samuel ológun omi sílẹ̀ nígbà tí olùrànlọ́wọ́ ayàwòrán láàárọ̀ yìí jẹ́ owó ẹ̀yẹ owó ẹ̀yẹ owó ẹ̀yẹ joshua òun náà ni francis wà nínú ilé ẹni tí ó ṣe òfin tótó rẹ̀ òun náà ni wùnmí Adébáyọ̀ ṣogúnrẹ́ni kejì ń lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun mo ń lọ sí ìpínlẹ̀ ọmọlúàbí tẹ bá fẹ́ kàn sí mi láti ní ìbéèrè kan tàbí méje láti béèrè tàbí ẹ fẹ́ mọ̀ sí nípa àlejò mi ẹ pè mí lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight four four four eight one zero seven zero three nine eight triple four eight one Abíọ́nà Ọlọ́runṣògo lórí Facebook ṣògo rẹ́ni kejì lórí instagram àti lórí gbogbo social media tó kù abẹ́fẹ́ mọ̀ mí dáadáa ẹ lọ google Ṣògorẹ́níkejì gbogbo iṣẹ́ wa ló máa gbé wa fún yín tí tó fi máa dìgbà míì táwọn máa fi eré àti àánú táwọn máa fi pàdé lórí àkọ́tún ètò yín ètò wa ó jùmọ̀ re o tí tó fi máa dìgbà náà ilé òní lé yín o ọ̀nà òní náà yín ó dàbọ̀.